kẹfà ọdún 2022 ẹ káàbọ̀ ẹ wọlé ẹ jòkó ẹ wọlé ẹ sit down ẹ̀yin èèyàn mi <laughs> lálàálù lónìí nílé ẹjọ́ àkútúkú tó ṣe bí ẹni hu wọ́n kó wọn dé lóòótọ́ àrí wọn a kí wọn káàbọ̀ ṣùgbọ́n wọ́n tún ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. <laughs> adédọ̀yìn ṣe bẹ̀bẹ̀ lẹ́ni o nílé ẹjọ́ lọ́sọ̀gbọ̀ Wọn ní bọ́mọdé sojú mísímísí bí ẹni tó fẹ́ sunkún tágbàlagbà sì pé ìpéjú bí ẹni tí ó gbé èèyàn mì òdodo ọ̀rọ̀ onífẹ́nu àwa ṣètàn pò ń débẹ̀ rí wọ́n dárúkọ Oríyọmí wọ́n dárúkọ àwọn èèyàn kan wọn sọ gbogbo ẹ̀ wọn sọ gbogbo ẹ̀ hmm. ẹ̀dá yóò wù tó ń ṣèrè láyé tọmọ ìfúnná àdámọ̀ ń ṣépè fún un. isi ọwọ rẹ ni o ṣàdúrà fún isi ọwọ́ rẹ ni ó ṣàdúrà fún ẹ̀dá yòówù tó ń ṣèbí láyé tọmọ ìfúnná àdámọ̀ ń ṣàdúrà fún isi rẹ ni ó máa ṣe fún ìṣẹ̀ wo orí mo dídá ń ṣe èmi kì í ṣẹ̀wù tọ́mọdé lè gbé wọ̀ ẹ sọ fún wọn kányé lè pàkádàrá òfo. àwa ò bá yín jà kì í sólódì wọn o àwa kì í sólódì wọn àgùntàn olódùn à nẹ́tíwọ́ọ̀kì lọ àwa là gbòòrò dùn orí ọmí kẹ́ni tó ń bínú màá bínú kẹ́ni tó ń bínú màá bínú a ti mọ̀ pé kànímọ̀ ní làwọn tó bí wọn a ti mọ̀ pé kànímọ̀ ní làwọn tó bí wọn iná ojú ọ̀rọ̀ sìgá ẹ̀rọ ríro tó máa ń kan tó máa ní tiẹ̀ tó ojú ojú ìsọ́kìú èmi gan mọ̀ pé mọ̀ pé ó máa pẹ́ tó yẹn ọlọ́run frustration ni frustration ni ọlọ́run frustration ló ń ṣe wọ́n wọ́n ọmọ tó kàn wọ́n faná sílé kókó ẹ lọ bá mi tẹ pépà wá kẹ́ẹ̀kọ́ púpọ̀ tí mo fẹ́ kọ́ yín ní kẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ <laughs> pépà wọn rèé <laughs> pépà wọn rèé ọ̀rọ̀ náà dùn ọ̀fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ọ̀fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ọ̀fẹ́ ké say you don't know that he who laugh last laugh best <laughs> say you don't know he shock you he shock you say ìwọ ọmọ wípé ẹ̀fọ́ lásán lọ́pàá nà múrùsù ni ọdọ <laughs> ọdẹlẹ ó rìn lọ bí ẹranko ẹ̀fọ́ pa ẹnìkan tó ní ọ̀sán lọ́hùn ah! ta ló ní tọ̀hún tó lù ń lágbára nínú ayé torí kò sẹ́ni tí ó mú un sí i ta ló ní tọ̀hún tó ní kò sí tó ń tẹ̀ tí ò ní lanu ta ló ní tọ̀hún tó ní òkè tó ń bá tì tí ò wó òkè òun fẹ́ ọfẹ́ ń wógówógó ni ọlọ́run ọba mi nìkan ní jẹ́bẹ̀ òun la ṣe yìí ó wù òun ni ọ̀sẹ́ni tí ó mú sí òun ló lè pa òun ló lè jí ènìyàn tó bá lòun lè jí òun lè pa yóò dìdàkudà nú ayé ni bẹ́ẹ̀ ni èmi mọ̀ bẹ́ẹ̀ ni ẹ fà rò pé nǹkan kan lè gbé yín kẹ́ ẹ pẹ́ tó báyìí níbi tẹ́ ẹ wáyé. Mumma, I know, I am 100% sure, I have that assurance that you never in your life jókòó njọ́kan wípé èèyàn kan ọmọ kan gẹ́gẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ kan bàdàn kan àbáwọn àtàwọn èèyàn kan wọ́n dẹ̀ lè push yín kẹwàá ní captive for that long kí freedom yín wà limited kó wà sixth because olówó san gbogbo tán la ti ń gbọ́ ìyá ni ó jọmọ tálíkà ní orin tẹ̀ ń kọ́ kò sẹ́ni tó lè bi yín la mọ̀ yín sí ní tẹ́ ẹ bá tẹ̀ tẹ̀ gbé ni who knows ta ló mọ̀ pé àsìkò kan ń bọ̀ tí ẹ̀ẹ̀ni lè jàjà bọ́ àwọn tí sì ń bá yín jà ò ní lówó lọ́wọ́ àwọn tó ń bá yín jà ò ní léèyàn ṣùgbọ́n wọ́n lọ lọ́hùn ẹni tí ó léèyàn ọlọ́ọ̀lọ́hùn ẹni tí ó léèyàn ẹ̀rọ àṣírẹ́ o ẹni tí a làbòsí àlòónú mímọ́ àwa ìṣépè a máa súre tiwa ni ṣùgbọ́n a mọ̀ wípé tó bá jẹ́ pé èèyàn kan ló fún wa lówó lóòótọ́ tá a fẹ́ boko ẹnìkan jẹ́ tí èmi Oríyọmí Hamzat Ayégbókìkí Ọ̀tẹ́dọ́lá tí n bá gba one naira lọ́wọ́ èèyàn kan láti bà orúkọ èèyàn kan jẹ́ lórúkọ Timothy Adégòkè Olúwadámiláre kí gbogbo nǹkan tèmi náà bàjẹ́ tí n bá gba one naira lọ́wọ́ èèyàn kan tó jẹ́ pé mò ń ṣe pẹ̀lú kí wọ́n kíyà má jẹ ọmọkùnrin náà gbé ni wọ́n tí mo ṣe tọ́ gbogbo ohun tó ti ń dánù kan mi kó máa dá sí i ní tó kù díẹ̀ káàtó tí mò ń bẹ náà lé lórí tí mò ń bẹ̀rù sí kọ̀kọ̀ kọ́lọ̀ ń jẹ́ kó dáa kí gbogbo nǹkan mi má bàjẹ́ lójú mi àtìlẹ́yìn mi èmi ò gbowó èmi èyàn ò rán mi síyàn láti bá tèèyàn jẹ́ sẹ́mi ní mọ̀ wípé ọ̀la tèmi náà ń kọ́ ah tèmi náà èmi gan èmi náà ṣẹni ẹ̀tẹ́ ìnlé fàbùkù kan yẹn tẹnikun ò ní bàjẹ́ àfẹ tí bá mọ̀ọ́mọ̀ bà tèèyàn jẹ́ ló kù èmi ò lè bà tèèyàn jẹ́ gbogbo ṣóò mi láti bẹ̀rẹ̀ dópin I don't have I, I did not have a show to target anybody's personality. I am less concerned about your person. I never been mọ̀ rí láyé àpàdé rí láyé nǹkan kan pàwápọ̀ rí láyé. I am less concerned about your person. I'm less concerned about your personality. I'm less concerned about your wealth. But mo wà concerned nípa life Timothy tí wọ́n padànù nífọ̀nàfọ̀sù. Mo wo àwọn ọmọ rẹ̀, mo wo ìyàwó ẹ̀, mo wo ìyá ẹ̀, mo wo àwọn ẹ̀gbẹ́ ẹ̀, mo wo àwọn àbúrò ẹ̀, mo wo ayé ẹ̀ bó ṣe ń bọ̀, mo wá òṣọ ẹ̀ kó parí kó parí ìrìn àjò rẹ̀ sóòtẹ́ẹ̀lì tẹ̀yìn. Ìbéèrè tí mo béèrè nìyẹn, it could be your own son tẹ́ni ó sá lọ now, it could be anybody. We are just talking of Timothy today. It could be anybody tomorrow. It could be anybody. And even the fight is not against your person, sir. Note that. Go and play this for him. This fight is not against your person. The fight is for the justice. We are all clamoring for justice for Timothy. If, it is, if the fight is against your person, I, Oriyomi Hamzat, I will say it. Awíkoko lójú ọlọ́rọ̀ lèmi àpáta ni olóko dá sí bólóko ọ̀bá dá sí kí ni olóko ọ̀fà pátá ṣe èmi Oríyọmí èmi ò ń bẹ̀rù èèyàn mo bẹ̀rù ọlọ́run bọ̀ mo bọ̀wọ̀ fún yàn ṣùgbọ́n mo bẹ̀rù ọlọ́run ẹ lọ béèrè nípa mi tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ for the first time please come off it èpè dìdì ni wọ́n ló ń ṣe èpè dìdì ni wọ́n ló ń ṣe bọ́lọ́run sọ́ọ̀bì tó wà yẹn náà tó bá mọ́tò mẹsẹ̀ kó bọ́ńbẹ̀ present your son present your son